bisimilahi walhamdulilayi walahawla walakuwata illa billah a kí ẹ̀yin olùgbọ́ wa nílé káàbọ̀ sórí ètò al-ilmu nurun ètò tí ó ń dé sí ti ìgbà wa láti ìkànnì tí a ti ń gbọ́ wa yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn lánàá pé tọ́lọ́mọba tún ṣọ́ ẹnì kankan wa a tún mú ètò wa lónìí ọlọ́mọba ó fi àánú ẹ̀ ó fi kún wa lọ́wọ́ a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wa. Àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí òun náà ni Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí Àmùdá ní ìlú Ìbàdàn bí. Ìmáàmù tí ó máa ṣèdánilẹ́kọ̀ọ́ náà fún wa náà ni Imam Suleiman Hamza Abu Ahmed bí a ṣe máa ṣe àtún ṣèdánilẹ́kọ̀ọ́ náà lónìí kọ́lọ́n kó gbà ní ìjọsìn. Imam Bismillah. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبته أجمعين أدوك لسي أدولوبا أتركات قفوة نبوة محمد صلى الله عليه وآله وسلم أتي وراء له أتي وصحابة له lẹ́yìn wá gbà náà kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa pé kí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó má sa ẹ̀san wá ní ẹ̀san olóore kí ó má dùn wá ní ládàá àwẹ̀ Ramadan gbogbo àwọn dáadáa èyí tí ó ń ṣe ńlá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní ọlọ́run bá fi máa ń bá àwa mùmínì lò nínú oṣù Ramadan kọ́lọ́n kí ó má yọ ìkankan wálẹ̀ nínú gbogbo dáadáa wọ̀nyí léni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala á tún máa mú ọ̀rọ̀ sọ lórí kókó pàtàkì míì nínú ẹ̀sìn Islam torí pé al al-Karim sọ fún wa pé ma faratna fil kitabi min shay' pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò fi nǹkan kan lẹ̀ láì ṣe àlàyé fún wa nínú alukur'anul karim bẹ́ẹ̀ náà ni anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni kò sí dáadáa kan tí yóò sún yín mọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala tí yóò sún yín dọ̀mọ́ aljanna illa wa qad buyyina lakum àfi kí wọ́n ti ṣe àlàyé bẹ́ẹ̀ náà ni kò sí láburú tó lè sọ̀yàn di ọmọ náà tàbí tó lè ṣe àkóbá yàn láyé àti alkiyama àfikọ́jẹ́ pé àlàyé rẹ̀ ó ti wá nínú alqur'anul karim àti nínú sunna anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ ló fi jẹ́ pé lẹ́ni a máa tún tẹ̀síwájú nípa àwọn ẹ̀kọ́ olówó iyebíye ètí ẹ̀sìn islam tí ó fi kọ́ wa ibi tá a ti bẹ̀rẹ̀ òun náà ni àwọn ẹ̀kọ́ ètò oníbàṣe pẹ̀lú jíjẹ àti mímu èyí tí a mọ̀ sí adabul at'ima wal ashriba tí n bá wọnú àwọn tíra tó jẹ́ ti al-fiqhul islami tó jẹ́ tíra tó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn islam àwọn onímọ̀ wọn máa ń ní àkọlé kan púpọ̀ nípa àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ fún wa láti jẹ gẹ́gẹ́ bí mùsùlùmí àtàwọn nǹkan tó jẹ́ ìwọ̀ fún wa tá a gbọ́dọ̀ jẹ nítorí pé látara jíjẹ àti mímu èèyàn lè kan bẹ́ẹ̀ kan ìyà ní ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ọlọ́ba ni walladhina kafaru yatamatta'un wa ya'kuluna kama ta'kulu al-an'am fan-naru mathwan lahum ọlọ́ni àwọn kèfèrí yatamatta'un wọ́n máa ń gbádùn bó bá ṣe wù wọ́n àwọn ò ní jẹ àwọn ò ìkànnìyàn jẹ ìkànnìyàn kì í jẹ wa ya'kuluna kama ta'kulu al-an'am bákan náà wọ́n máa ń jẹ níjẹ tẹran ẹgbẹ́rún ò léèwọ̀ gbogbo nǹkan tó bá ti wọ ẹran jẹ òun náà ló máa ń jẹ ìgbésí ayé mùsùlùmí ò gbọdọ̀ rí báyìí lọ́wọ́n sọ pé gbẹ̀yìn tó bá jẹ́ pé ó bá ń jẹ̀jẹ̀ tó jẹ́ pé kò sí èèwọ̀ ń kò mọ̀ yàtọ̀ láàrin halal ní tó jẹ́ tọ̀ wà haram àti ní tó jẹ́ èèwọ̀ gbogbo ejò jíjẹ ní lọ́dọ̀ tiẹ̀ ọlọ́ba ní fanáàrù mathwa lahum ọlọ́ni irú àwọn ẹni bẹ́ẹ̀ iná níbi tí wọ́n dé sí kọ́lọ́n kó má ṣe wá ní ọmọ iná torí ẹ̀ ló fi jẹ́ pé ó ń ṣe ńlá anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dá wa lóríṣiríṣi ẹ̀kọ́ ìyàtọ̀ fún àkọọ́lẹ̀ tá a rí nínú alukur'anul karim nípa kí ni àwọn tá a jẹ àti àwọn tí a kì í jẹ. inshallah ta'ala ìdánilẹ́kọ̀ọ́ yìí á kún sí bí ọ̀nà bíi mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ léyìí tí a fẹ́ mú ẹnu bà lénìí òun náà ni kí ni àwọn nǹkan tí Islam gbà wá láàyè láti máa jẹ tá a rí àkọọ́lẹ̀ fún inú alukur'anul karim àti nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká tó tẹ̀síwájú lórí yẹn àbùkátà kọ́kọ́ ṣe àlàyé fúnra wa pé ìpìlẹ̀ gbogbo ń tábà ti pè ní jíjẹ mímu nínú ẹ̀sìn islam ìpìlẹ̀ rẹ̀ kó náà ni kó jẹ́ halali kó jẹ́ ẹ̀tọ́ ní tí máa ń sọ ọ́ di èèwọ̀ òun náà ni tá a bá rí ẹ̀rí kan pàtó nínú alukur'an al-karim àti nínú sunna anabi wa sallallahu alayhi wa alihi wa sallam fàpèjúwe tá a bá ka oríṣiríṣi àwọn nǹkan tí Islam ní a lè jẹ a lè kà á tán nítorí pé gbogbo nǹkan tí Islam ò bá ti sọ pé ká má jẹ tàbí ká má débẹ̀ tá à sì rí àwọn nǹkan tá a lè fi jọ nínú àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ tánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní a lè jẹ ìpìlẹ̀ náà ni pé nǹkan bẹ́ẹ̀ jíjẹ ni tó bá jẹ́ mímu náà nǹkan bẹ́ẹ̀ nǹkan mímu ni kí ló fà á torí pé àyà bẹ́ẹ̀ ní alukur'an al-karim nínú suratul a'raf quran chapter seven àyà thirty two ọlọ́ba sùfànà bí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìfèsì sí ìgbésí ayé àti ìlànà tí àwọn kèfèrí ń tọ̀ tó jẹ́ pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan léèwọ̀ fúnra wọn tí ò ní sí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹranko nínú àwọn ẹran tí wọ́n ń sìn ó ti ní àwọn kan tí wọ́n yà sọ́tọ̀ àwọn lè jẹ́ àwọn lè jẹ́ lẹ́yìn kọlọ́ba sùfàànà bíi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul A'raf ayọ̀ ọ̀dọ́ àti méjì tá a masaya thirty two kọlọ́ba ní qul man harrama zinata allahi allati akhrajahu li'ibadihi wa tayyibati mina rizq ọlọ́ni wa níbi máa ṣàlàyé fún wọn ta lẹni tó tó bẹ́ẹ̀ ta ló lórí láyà rẹ̀ tó jẹ́ pé ó ń ṣe léèwọ̀ ìtọ́lọ́mọba subhanahu wa ta'ala tó mú jáde fún àwọn ẹrú rẹ̀ nínú ọ̀sán ayé wàtọ́yìbáàtì mina rizq àti gbogbo nǹkan tó jẹ́ nǹkan dáadáa nǹkan tó má nínú àwọn ohun èlò ayé nínú àwọn arizikì nínú àwọn àpèsè ọlọ́run ọba subhanahu wa ta'ala pé jíjẹ àti mímu nínú pèsè tó ń wá látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni gẹ́gẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa náà al-Qur'an al-Karim ma uridu minhum min rizqin wa ma yuridu an yut'imun inna Allaha huwa ar-razzaq dhul quwwati al-matin ọlọ́wọ́n ní àwọn ọmọ ènìyàn mi ìfẹ́ jíjẹ àti mímu lọ́dọ̀ wọn mi ìfẹ́ ìná ìlò lọ́dọ̀ wọn inna Allaha huwa razzaq ọlọ́wọ́n bá ní ọba olùpèsè ọlọ́wọ́n ní àwọn nǹkan tó jẹ́ ìpèsè òun ta lẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ń pe àwọn kan ní halal tí ń pe àwọn kan ní haram láì ṣe pé ó rí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba láì pé a rí hadith látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpìlẹ̀ gbogbo nǹkan nínú ẹ̀sìn Islam òun náà ní kó jẹ́ halali nípa jíjẹ àti mímu ihun tí ó sọ di haram òun náà ni ẹ̀rí ló fi jẹ́ pé àwọn nǹkan tí Islam pè ní èèwọ̀ ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ àwọn nǹkan tó jẹ́ tọ̀ ìdí eléyìí ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ló fi ń sọ fún wa nínú Suratul An'am ní Quran chapter six ayah one forty five ọlọ́ọ̀bà subhanahu wa Muhammad sallallahu alayhi wa sallam pé kúl la ajidu fima uhiya ilayya muharraman ala ta'imi yata'amu ọlọ́run wa níbi máa ṣàlàyé fún wa pé nínú òfin tọ́lọ́run ọba subhanahu wa ta'ala fún èmi yàtọ̀ fún òfin àtọwọ́dá ìtẹ́yìn kẹfìrí ẹ̀yin olùtakò tọ́lọ́run tẹ́ gbé kalẹ̀ la ajidu fima uhiya ilayya muharrama mi rí nǹkan kan nínú tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ fún mi nínú ránṣẹ́ tọ́lọ́run ọba rán sí mi nǹkan kan tó jẹ́ èèwọ̀ ala ta'imin yat'amuhu fẹ́ni tó fẹ́ jẹ àbí tó fẹ́ mu láti jẹ tàbí láti mu illa an yakuna maytatan aw daman masfuha àfi tó bá jẹ́ òkú ńbẹ ti ẹran á padà wá síbẹ̀ ẹ pé àyà yìí ọlọ́ọ̀bá ní kí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó máa ṣàlàyé fún gbogbo ayé wípé tóun bá ṣe léèwọ̀ nìkan òun náà lè wọ̀ ẹnìkan kò lẹ́tọ̀ọ́ láti pe nǹkan kan tọ́lọ́wọ́ bò ṣe léèwọ̀ kó pè léèwọ̀ tàbí nǹkan kan tí Ọlọ́run bò ṣe lẹ́tọ̀ọ́ láti ṣe lẹ́tọ̀ọ́ eléyìí jẹ́ nú àwọn nǹkan kó ta gbọ̀dọ̀ lákẹ́sìn nínú àwọn nǹkan míì tó tún ṣe pàtàkì wọ́n ní pé gbogbo nǹkan tí Islam bá fún wa ní yọ̀ǹda láti jẹ a gbọdọ̀ gbà pé nǹkan yìí nǹkan tó jẹ́ tọ̀yìbáàt òun ni nǹkan tó jẹ́ nǹkan tó mọ́ nǹkan tó sàǹfààní nǹkan tó dáa òun ni torí pé kò sí nǹkan kan tọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala pa wá láṣẹ tó jẹ́ nǹkan àdọ̀tí tó jẹ́ nǹkan ẹ̀gbin torí ẹ̀ lọ́ọ̀bà subhanahu wa ta'ala sọ fún wa nínú Suratul A'raf Quran chapter seven ayah one fifty seven nígbà tó lọ́ọ́ bá ń ròyìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ojúṣe tí anábì wọn máa ṣe ọlọ́ba ni wa yuhillu lahumu tayyibat gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ tó jẹ́ nǹkan dáadáa tó jẹ́ nǹkan tó rẹwà iná ni anábì wọn máa ṣe ní ẹ̀tọ́ fún wa wa yuharrimu alayhimul khaba'ith bẹ́ẹ̀ náà gbogbo nǹkan tí ò bá ti dáa tó jẹ́ nǹkan dọ̀tí tó jẹ́ nǹkan ẹ̀gbin ànábì ó máa kọ́ fún wa yóò ma ṣe léwọ̀ fún wa ó túmọ̀ sí pé tí islam bá ṣe ní ẹ̀tọ́ ó ṣe lẹ́tọ̀ọ́ nítorí pé ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan dáadáa ó jẹ́ nǹkan tó wúlò bákan náà ó jẹ́ nǹkan tó máa bẹ́ẹ̀ náà gbogbo tí islam bá pè ní èèwọ̀ islam pè ní èèwọ̀ nítorí pé ó jẹ́ nǹkan àdọ̀tí ó jẹ́ nǹkan ẹ̀gbin ó jẹ́ nǹkan èrí kódà kó gbajúmọ̀ láwùjọ fàpèjúwe inú àwọn nǹkan tá a padà máa ṣàlàyé islam ń ṣe ẹran ẹlẹ́dẹ̀ ó ṣe léwu ṣùgbọ́n láwùjọ tiwa nísìnyí ẹran ẹlẹ́dẹ̀ gbajúmọ̀ bíi sani ẹlẹ́ta ni gbogbo ọjà lẹ́ẹ̀tì bá tí wọ́n máa ta iná ló jẹ́ kí àwọn tí ń sìn ló jẹ́ kí wọ́n pọ̀ torí pé wọ́n ní èrè pọ̀ ń bẹ látara jíjẹ táwọn èèyàn ń jẹ eléyìí táwọn èèyàn ń jẹ èkó sọ nǹkan halal nítorí pé níta nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam ní tó bá ti harrama fún wa ní tó ọba àlekè ọlọ́ba ti pèlè wọ̀ fún wa bóyá náà al-Qur'anul àbí látọ̀rí ahọ́n anábìwá Muhammad nǹkan yìí mùsùlùmí tó bá lálàáfíà tó fẹ́ pàdé ọlọ́run bá dáadáa yóò gbà pé nǹkan àdọ̀tí ni eléyìí Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ẹni imaamu Bukhari yọ rahimahullahu ta'ala ẹgbẹ́ tá a bá lọ sínú kitaabu libas nínú sahih Bukhari nígbà tó mú àyà wá tán àyà tá a kọ́kọ́ fi síde nígbà tó mú àyà qul man harrama zinata Allah nínú suratul A'raf àyà tá a ti tú yẹn imam bukhari wa sọ pé qala ibn abbas qul ma shi'ta ibn abbas ní jẹ́ èyí tó bá wù ọ́ nínú tọ́lọ́ ọba ṣe lẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí ibn abbas sọ radiyallahu anhu èyí ó ti mọ̀ pé ọ̀rọ̀ òfin ni kò wá lè dófin ṣe lọ́wọ́ rẹ̀ bí kò ṣe nínú àwọn ẹ̀kọ́ àtòyé tó ti gbà lọ́dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ la rí ní àkọọ́lẹ̀ nínú hadithi títí amr ibn shu'aib an abi an jaddihi nínú musnad ti imaamu ahmed rahimahullah ta'ala olanabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé kulu washrabu walbasu watasadaqu anabi ni ẹ jẹ nínú nǹkan tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ ẹ mu nínú nǹkan tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ tí kìí ṣe wọ watasadaqu inú dúkìá yín tọ́lọ́ bá fún yín ẹ ṣètọrẹ àánú mingeri makhilatin wala sarf lókùrú ìgbà tí ìbá ti ṣe ti fáàrí tẹ́ẹ̀sì nánà àpàfà inna Allah ta'ala yuhibbu an yara ni'matahu ala abdi tókótọ́ lọ́n bá kẹ́ ẹrú a máa wu ọlọ́run náà kó rí ìkẹrẹ̀ lára ẹrú tọ́yà la sọ pé ìpìlẹ̀ jíjẹ mímu nínú Islam ẹ̀tọ́ ni ihun tí ó sọ di èèwọ̀ òun náà ni adalil òun náà ni ẹ̀rí anaso minal kitab wa ina òun náà ni kárí àkọọ́lẹ̀ látinú al-Qur'an tàbí àkọọ́lẹ̀ látinú sunna anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí yóò dàbí ìfáàrà fáwọn tá a fẹ́ sọ pé gbogbo nǹkan tá a bá sọ pẹ̀lẹ́rìí inú alukur'anul karim àti sunna anabiwa muhammad ó jẹ́ tọ́ ó jẹ́ tọ́ nítorí pé ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ ó sì jẹ́ nǹkan tí ó dáa ó jẹ́ nǹkan tí yóò ṣe wá láǹfààní bẹ́ẹ̀ náà gbogbo tọ́lọ́run bá ṣe léèwọ̀ ó jẹ́ èèwọ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dáa ó jẹ́ nǹkan àdọ̀tí ó sì jẹ́ nǹkan tí ó kó ìpalára bá wa àbí ọlọ́run subhanahu wa ta'ala kó mọ̀ sàlàyé sànú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wálé tí ó lè máa jẹ halal tí ó jìnnà sí haram allahumma kfina bi halalika an haramik wagnina bi fadlika man siwak assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu.